gbogbo ẹni tí ọlọ́run torí ìlànà ọ̀gá kí wọ́n máa ń ta ọ̀gá ìrìn lára ìlànà ọ̀gá kí wọ́n máa ta ìlà aláàbò ìrìn rẹ̀. àìsà tí ìnira ọ̀gá ìrìn owó tó owó tó ní ma sàrà àmì tó tọ̀ rẹ̀ lọ́wọ́ sàrà àmì ìrìn rẹ̀ tí ó yẹ kí ó ti rẹ̀ ó ti rẹ̀ ó ní àìsàn ọ̀gá ìrìn lára tí wọ́n máa ta ìlà rẹ̀. wọ́n ti rẹ̀ láti àwọn ọmọ àwọn ìrìn rẹ̀ और जो बच्चे मिलते हैं उनके दिमाग उनके सारा मिल गए वो जीवन का वर्तमान करेंगे वो जीवन की पुरानी मिलते हैं नाम हमारा उन्हें नाम हमारा केवल सिखाया करेंगे ऐसा का जो एडमिशन बनाने के लिए हमारे वालों के लिए इंसान को बढ़ाना jẹsẹ̀mọ́lẹ̀ jẹsẹ̀mọ́lẹ̀ kí ẹ máa wá yọ alámúlétí yín lẹ́nu ìsìláàmù ọ̀farama àbọ̀ máa lu agosálámù létí létí òní jẹ́ kó wọ́n sùn ìsìláàmù kò farama torí ẹ̀ ọ̀ràn ló jẹ́ lórí mùsùlùmí kọ́mọ̀sì ní alámúlétí rẹ̀ lára nínú tí ìsìláàmù tó ṣe léwọ̀. òun náà ní wípé èèyàn gbọ́dọ̀ yan ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lódì nítorí ẹgbọra yé ẹ̀gbọ́ra ẹni yé yòówù ó lè láàrin má yan ọmọ rẹ̀ mùsùlùmí lódì tayọ ọjọ́ mẹ́ta nítorí mùsùlùmí ni mùsùlùmí ni wọ anabi wa kò gbọ́dọ̀ yan mùsùlùmí ọmọ ìyá rẹ lódì tayọ ọjọ mẹta tí wọ́n wàá jọ máa rìn pàdé ara wọn tẹ́lẹ̀ yọ kọ̀yìn tẹ́lẹ̀ yọ pẹ̀kẹ́ anabi lẹni tó lóore jù nínú àwọn méjèèjì lẹni tó bá kọ sálámà kejì tó bá gbé ẹni tó yan lódì yẹn lẹni ẹni tó ṣe pé wọ́n fẹ́ wó súnà alayhi wa alihi wa sallam àti wá gbìyànjú láti dá padà lójú àná a gbìyànjú láti mú jáwọ́ nídìí bíbẹ̀sì jẹ́ ọwọ́ akọ oní wọn máa ṣẹnu káyọ̀ ńlódì tayọ ọjọ́ mẹ́ta kò ṣe ń tó burú ń nítorí ọlọ́ọ̀lẹ́lẹ́ yẹn ọ̀tá wa alayhi wa wa àmọ́ bá ń sẹ́yìn alóbìnrin á máa fi yé bó ti dẹ́pọ̀ aṣọ n'i tó bá súnmọ́ kó wọ́n mọ̀ pé àṣàdédé máa yàn lódì nítorí àwọ̀ rẹ̀ àbí torí ọkọ rẹ̀ àbí torí ìdílé rẹ̀ àbí torí ìlú rẹ̀ ṣùgbọ́n ṣe là ń yàn lódì nítorí pálá dáadáa ẹni tó fẹ́ dojú súnà nàbì lẹ́nu kàkà kó rí bẹ́ẹ̀ dojú tiẹ̀ lẹ́nu. bákan náà nínú tó tún ṣe léwọ̀ ó náà ní kéèyàn máa ta rọ́bà ó ń ta rọ́bà pé kíni ẹni tó bá fẹ́ ta rọ́bà kọ́ bọ́ sínú gbẹ̀ tó bá fẹ́ ṣọdẹ ẹyẹ lé àbẹ́yẹ àdàbà yàtọ̀ sẹ́ni tó lọ́n fẹ́ sẹ́yẹ ọ̀fẹ́ ṣọdẹ gúnugún àbí òwìwí àbí àṣà àbáwòdì nínú àwọn ẹyẹ tó lọ́wọ́ bá ṣe jíjẹ wọn léèwọ̀ àmọ́ wa ta rọ́bà nù gbóró àmọ́ asọ̀kò nù gbóró níbi táwọn èèyàn wà ìsìláàmù ṣe léèwọ̀ nítorí pé bó ṣe sọ̀kònú tó ti pa ọfọ́ malakeji rẹ lójú bó ọba sì fẹ́ nìkan lójú ọlọ́run ọba ọgbà pé kí wọ́n má fọwọ́ náà lójú padà wa katabna alayhim fiha anna an-nafsa bin-nafsi wal-'ayna bil-'ayni wal-anfa bil-anfi wal-udhna bil ọlọ́run ọba nínú tá a ṣe fún yín nínú tíra Ona ni ẹni tó bá pa yẹn wọ́n pa ni o ẹni tó bá fọ́ yẹn lójú wọ́n fọ́ náà lójú ni o ẹni tó bá rẹ́ yẹn ni mú wọ́n rí òun náà mú ni o ẹni bá gé yẹn létí wọ́n gé òun náà létí ni o torí pé ẹ̀mí kan ò ju ẹ̀mí kan ẹyinjú kan ò ju ẹyinjú kan imú kan ò ju kan etí kan ò etí kan ṣọ́ ara rẹ níbi á máa sọkò níbi táwọn èèyàn bá wà nítorí kókó ọmọ lọ gbàbọ míì tọ́ ọ̀ràn kọ́ wa tara bẹ́ẹ̀ kọ́ gbó kọ́ bú kọ́ gbóòkì burúkú kó orúkọ rẹ pọ̀ fọyàn lójú rí òní fi ọ́ lẹ̀ o wọ́n fọ́ tiẹ̀ náà sani o. bákan náà látàrí pàǹsọ́kù òkú lè lọ sábẹ́ lómi lẹ́yìn kọ́kàn lẹ́yìn dànù wọ́n kẹ́yìn tiẹ̀ náà ni torí de ilé ìsìláàmù ọ̀farama. bákan náà ìsìláàmù ni kọ̀tọ́ kéèyàn kan ti mà pé eléyìí ń àwọn tí ó jogún mi tí mo bá kú bí ọmọ rẹ lọ́kùnrin àbọ̀mọ rẹ lóbìnrin àbí ìyàwó rẹ àbí bàbá àbí ìyá rẹ kápọ̀ ńkọ̀ kakú lọ́wọ́ kọ́mọ wa sàsọtẹ́lẹ̀ wípé kí wọ́n fún wa ní bàbá ìpàtì yàtọ̀ sáwọn yòókù tí ó jogún islam ọ̀farama anabi muhammad sallallahu alayhi wa sallam قل إن الله قد أعطى كل ذي حق حقه فلا وصية لوارث ọlọ́wọ́n bá ti fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ nínú ogún ẹni tó bá kú kò sí àyè fún yín láti sọ àsọtẹ́lẹ̀ pé ẹ bá ń fún lágbájá ní kí lágbájá wá bẹ nínú ẹni tí ó jogún rẹ̀ tó bá kú a kì í sọ àsọtẹ́lẹ̀ ẹ fún lágbájá ní lópin ìgbà tá a pé bẹ nínú ẹni ó jogún wa. àmẹ́tọ́ ẹ pé kò sí nínú ẹni tí ó jogún rẹ̀ ọlọ́run fún ọlọ́mọ ọlẹ́gbọ̀n bàbá ọlẹ́gbọ̀n ìyá ọwọ́ akọ àkọọ́lẹ̀ pé tí mo bá kú nínú ìdá mẹ́ta nínú ìdá kan nínú mẹ́ta dúkìá mi ẹ̀fà àbúrò bàbá mi ní nǹkan báyìí ẹ̀fà gbọ́n bàbá mi ní nǹkan báyìí àbúrò ya mi ẹ̀gbọ́n ya mi ẹ fún wọn ní nǹkan báyìí àwọn ọmọ àwọn ẹ wọn ní nǹkan báyìí àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi ẹ fún wọn ní nǹkan báyìí àwọn ọmọ wọn náà ẹ wọn ní nǹkan báyìí nínú ìdá kan nínú mẹ́ta gbogbo dúkìá mi ọlọ́run bá fẹlẹ́ ìṣe sàrà fún ọ dípò lè ná lẹ́yìn ikú rẹ̀ ẹ̀mẹ́fọ́ máa ọkùnrin àbóbìnrin ẹ fún ìyàwó mi ẹ fún bàbá mi ẹ fún yá mi ọlọ́run má jẹ́ kó sí lọ́wọ́ rẹ ìwọ kọ́ ni wọ́n ní kó pín ogún ọlọ́run ọba ní òpin ọlọ́run ọba sì ti pín ó kù kẹ́ gbé lọ bẹ́ẹ̀ ni tọ́lọ́run ọba fi mà báwo ni wọ́n ṣe máa pín ogún yẹn kọ́ba yín pin tó ń kálukó fi mẹ́tọ́ tiẹ̀ yàtọ̀ sẹ́tọ̀ ẹlòmíì wọ́n ní kó níyàn nìkan jẹ́ nínú tí islam tún ṣe léèwọ̀ òun náà ní pé kọ́ máa yọ nǹkan ìjà sọ́mọ ìyá rẹ islam léèwọ̀ ni o nítorí pé ibi tó ti yọ nǹkan ìjà sí ó ṣeé ṣe kí àṣetọ́ ni ọgbà nǹkan lò tó bá gbà lò lọ́wọ́ rẹ wọ́n bá máa kọ́ ọ̀pá yẹn ẹ dákun èmi kọ́ ni mo sá èmi kọ́ ni mo rí sí rẹ ni ìdà àbàdà ọkàn kú lọ́wọ́ mi lọ́ba lọ sà àṣetọ́ ni lè gbà lò lọ́wọ́ rẹ iná là ló fi lé wọ ni kí mùsùlùmí ọmọ yọ nǹkan ọmọ ìyá rẹ mùsùlùmí bákan náà lẹ́ni tó jẹ́ pé ọyọ idà kúrò nínú ọkọ rẹ̀ ọyọ ọ̀bẹ kónú ilé rẹ̀ ó mú àáké ó mú lọ́wọ́ ó gbé babájíná tó gbé lọ́wọ́ lánàá ìgboro. islam lẹ gbọ́dọ̀ dán wò nítorí aburú tó lè tara rẹ̀ ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ dán wò. tẹ́ ẹ bá débi tẹ́ ti jókòó èèyàn méjì jókòó ti ra wọn wọ́n sì ń jọ ń fọ̀rọ̀ wéra wọn ẹ̀yin wá dé ẹ̀ka bẹ́sàárín wọn lẹ bá jókòó ìsìláàmù lẹ́ẹ̀ gbọ́dọ̀ dán wò àyàfi tí wọ́n bá yọ̀ǹda fún ọkọ̀ ojókòó láàrin àwọn. tó bá jẹ́ pé àárín wọn làyè bá wà tí ẹnì kan sọ fún ọ pé ẹdáàkùn ẹ súnmọ́ ara yín kémi ló lè jókòó lẹ́gbẹ̀ẹ́ yìí. àmọ́ pé ibi táyé kù sí mo jókòó sí mo sì bí bàbá ńlá kú ẹnì kájá yóò sọ pé kí n má jókòó síbi táyé bá kù sí bàbá ńlá kú ti jẹ́. àwọn ọmọ náà lọ́ọ́ bá sọ pé ẹdáàkùn torí pé ọ̀dà bí ìgbà tó ṣe pé ọ̀rẹ́ ni wọ́n ọ̀dà bí ìgbà tó ṣe pé wọ́n jọ ń sọ̀rọ̀ ni kí ló wá dé tó sọ̀rọ̀ àrẹ di ṣètọ́n tó yà wọ́n. eléyìí jẹ́ òfin ọlọ́run tá a gbọ́dọ̀ mójútó. wọ́n fún wa lẹ́bùn Islam ọlẹ́ gbọ́dọ̀ kọ́ ẹnìkan ní ẹgbà mo bùn yín ni Islam lẹ́ gbọ́dọ̀ kọ́ sí lọ́wọ́. kọ́dà kó ti pé káfíìrì ló bùn yín lẹ́bùn tó bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam á máa tí o bó wàhálà wa ọwọ́ àti àjọ ọmọ ẹlẹ́yìn rẹ̀ mùsùlùmí ló tún fún ọ lẹ́bùn ọlọ́ọ̀fẹ́ ìsàmù ọkọ̀ kéèyàn máa ṣe àyàfi tó bá yẹ kó aburú kan bẹ nú ẹ̀bùn bí ká máa yí pé ẹ̀bùn tó bùn wa látara owó tí ń rí látara ṣe haramu ń ṣe ńlọ ti rà àwọn wá fẹ́ kọ́ fún ìtọ́ bá bùn lẹ́bùn owó tó dáa ni kó máa fi rà kó fi fún haram. a'udhu billahi minash shaitani rajim kọ́mọ̀lọ́ jẹ́ pé mi ni mo ràn ọ́ lọ́wọ́ lórí àti tẹ̀síwájú lórí ntí ọ̀dà ẹ gbọ́dọ̀ ní ti pàtàkì tẹ́ fi kọ́ ẹ̀bùn amẹ́ríkà ń bù ọ́ lẹ́bùn ń gbé fún ọ ọwọ́ ń wòran sọmọ pé ọwọ́ wúwo ni ọwọ́ máa ró ni. àwọn olùmọ̀wá wọn ní ẹni tó bá ṣèyàn lóore ìdùnnú rẹ̀ máa pọ̀ ju tẹni tó ṣe lóore lọ tó bá yẹ kó tó rọ ọlọ́run ló ṣe ṣe lóore kí ló fà á nísìn ọfẹ́ fún yẹn nǹkan wá rẹ nígbà ìdùnnú ńlá ni fún yàtọ̀ sí ọfẹ́ fún yẹn kọ́mọ rẹ nígbà ìbànújẹ́ ńlá ni fún so ìwọ náà lẹni tó jẹ́ kí ìdùnnú rẹ ó pé tẹ́wọ́ gbà pẹ̀lú dáadáa ìsìláàmù sì sọ pé tí wọ́n bá bùn wá lẹ́bùn bẹ́ẹ̀ káwa náà wá nǹkan dáadáa kan tá a fi san fún tábà wá wò ó títí tá a rí nǹkan tá a fi san fún ànábì ni ẹ ṣàdúrà fún títí tá a fi rí i pé ah alhamdulilayi mi náà ti san yẹsi kí wọn kọ wọn alẹbùn lábàgbẹnu lọ afẹtẹ mẹtẹ ibà wọn lọ máa gbowó rẹ kúló fífún mi kọkàn mi òun ọbẹ o ẹ mọ pé yorùbá lẹbùn nísìnyí ẹrẹ nìkan mọ nígbà tó bá yá tó bá dọjọ́ wájú Ọlọ́run sọ pé Ọlọ́run ló mímí lọ mọ bẹ́ẹ̀ ni Ọlọ́run ló mú ọ lọ àmọ́ sábàbí èèyàn ẹni tí ọba sì máa ti dúpẹ́ fún yàn kò ní dúpẹ́ fọ́lọ́run àdìsá anabi muhammed sallallahu alaihi ló sọ bẹ́ẹ̀ ó ní man la yashkuri nasa la yashkuri Allah ẹni tí ọba sì máa ti dúpẹ́ fún yàn kò ní dúpẹ́ fọ́lọ́run torí àtọwọ́ wa jama tọ́ba fún ọ lẹ́fún ọgbọ́dọ̀ kọ́ àyàfi tí dìbà wa. bákan náà òfin ọlọ́run ọba wa oníka sọ́ra wípé ká máa kówó fáwọn òpinnu àwọn àdàdà ń díndín àwọn aláìmẹjì ọtí kan ẹni tẹ́ ẹ mọ̀ pé tẹ́ bá ti fún lówó báyìí ńlọ ọdí ògùrọ̀ nu ńlọ ọdí ọtí nu tọlọ́tí ń burúkutu ibẹ̀ ní lọ àwọn pẹlẹbẹ gbogbo bẹ̀ ní lọ tó ti lọ náwó ìsìlámù lẹ̀ fún wọn lówó bí ẹnìkan tí wọn wá báyìí ní ìsìnkú ẹdá kan ẹran mi lọ́wọ́ bó ṣe ya ẹnu báyìí òórùn ti bolẹ̀ ẹ má fún lówó nítorí pé tẹ ẹ bá fún ìdí ń tẹ gbóòórùn lára rẹ̀ náà ni ó tún mówó lọ nínú wọn àwọn òpònú tẹ gbọ́dọ̀ fún lówó òun lẹni tí máa fowó ta tẹ́tẹ́ ìrètí kẹ fóun fóun tún lọ dánra wò ni nínú wọn òun làwọn ọ̀fà lè tọ́ ẹgbẹ́ àwọn aṣẹ́wó ní máa lọ kówó fún ẹ gbọ́dọ̀ fún lówó nínú wọn iná làwọn oníṣekúṣe àwọn ranù àwọn àrìbàjẹ́ ẹ̀ gbọ́dọ̀ fún wọn lówó nítorí kọ́ mọ́ bàa lọ jẹ́ pé ìrìn ràn wọn lọ́wọ́ tẹ̀ ní jẹ́ wọ́n já wọn di tọ́lọ̀ wọn bọ̀ fẹ́. bákan náà ìsìláàmù ni ẹ gbọ́dọ̀ máa fojú sun orí tọ́lọ̀ ń ṣe fọ́mọlá kejì èyí ṣe tó rè yí wa lọ sọ́dọ̀ rẹ̀ tí ọ̀jọ́dọ̀ tèmi lọ wá. ìsìláàmù ni ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ báyọ̀ ẹjọ́ kùnrin àbẹ̀ ẹ gbọ́dọ̀ dáwọ́ ẹni tí a bá rí tọ́lọ̀ ń sóore fún ẹ̀dùnnú sí ẹ sì má bá a bẹ́lọ̀ kọ́lọ̀ má bàjẹ́ kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣètì yín náà fún yín àmọ́kẹ́ máa wá wò pé tóòlù ti jẹ́ ojú ọlá fọ́ owó ọ̀mágọ̀ gbogbo àwọn àtàkàtà yẹn àtẹnijọ́ gbà kọ́lọ̀ ni nítorí pé tiẹ̀ náà ọlọ́run bá ti púpọ̀ fún ọ àmọ́ ńgbà tó ọmọ orí ńkọ́ bóòlù ti fẹ́ dà mọ́ bákan náà Islam oníjẹ́ bá ti sóore fún yàn ó ti bùnyàn ní nǹkan ìsìláàmù ní kí wọ́n gbà lọ́wọ́ rẹ ọ̀dọ̀wọ́ rẹ o ìrègùn ìnínilára ìwà tó sórí agbọ́dọ̀ ṣọ́ra fún o ọmọ wa ṣe règùn pé ẹ rí bàtà tọwọ́ èmi mọ́ bọ́ sí lẹ́sìn òun lówó tí ó ra rú ẹ kọ́dà gan-an wọ́n ti pẹ̀ ẹ̀wù tọwọ́ sọ́run èmi mọ́ dá fún ẹ béèrè bó ló ṣe pààrọ̀ lé ebe mọ́ lé fún wọ́n ti ń ba gbogbo dáadáa rẹ̀ jẹ́ ni. ya ayyuhal ladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha kalladhi yunfiqu malahu ri'a'a an-nas wala yu'minu billahi wal yawmil akhir. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ṣọ́ra yín àwọn sàrà tẹ̀ ń bá ń ṣe agbọ́pẹ́ ẹ ti ṣe ó kù kẹ́ ṣọ́ra ẹ má bà sàrà yín jẹ́ pẹ̀lú rẹ̀gùn àti ìní ẹni tẹ́ sóore fún lára tọ́jú tó bá ti ń sèrè gún ó ti ń ba sàrà rẹ jẹ jẹjẹjẹjẹ ló náà wà tí ìwọ ọba ṣe sàrà yẹn fún yóò sáyè tí ìwọ ọba ṣe ń tó ṣe fún kò sí nǹkan kan tí ó di lọ́wọ́ fún nítorí pé a rí nǹkan kan la pa nǹkan kan tì ọlọ́run ẹlẹ́dàá wa tó wá ràn ọ́ lọ tí wọ́n fi lè jẹ́ sábàbí àti sóore yẹn fún mọ́kọ́ ara rẹ dára rẹ ládàánù ọlọ́run ọba ni ẹ má ba sàrà yín jẹ́ o. pẹ̀lú rẹ̀gùn àti ìnínilára kẹ́mọ́ wa lọ dàbí ẹni tí ń náwó rẹ̀ nítorí kárí mi tí ọ̀gbọ́ lọ́n gbọ́ tí ó sì gbọ́jọ́ kẹ́yìn gbọ́ torí pé irú àwọn eléyìí ọlọ́ni ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí tí ń bẹ lórí akọ òkúta tójú tójò bá rọ̀ sẹ́nu pé àtẹ̀pẹ̀ àtòkúta làgbàrá òjò wọ̀ kó bẹ́ẹ̀ ni ẹ̀sìn ẹni tí ń sèrè gun lórí sàrà tó sùn. àpàtó tún padà di ti ń kọ́ ti ń dán tí gbogbo ìpẹ́ ti wọ́ dànù gbogbo dáadáa tó rò kó ṣe ó ti wọ́ dànù. kò sí sàrà kan oore kan tó orí ṣe sọ́mọlà kejì tí ládàá rẹ̀ ọ̀sẹ̀ kù tó bá ti jẹ́ kó ń rè kún bá ní ọ kò sí ládàá kan tí ó ṣẹ́kù tó bá ti jẹ́ kó ní ẹni tó sóore fún lára ọ̀rọ̀ tí tọrọ tà tọrọ torí pé aláì mọ̀ọ́rẹ́ ni ọ́ ọ̀rọ̀ tí tọrọ tà tọrọ tí o bá mọ̀ọ́rẹ́ ni àbà ọlọ́ǹgàn adúrò orí tó wá sí fún wa ń kọ́ nínú orúkọ rẹ̀ ni alimanna ní orúkọ ọlọ́run gẹ́gẹ́ sọ wánú adé sàn nàbì sallallahu alayhi wa sallam alimanna ọlọ́bọ̀ olùsèrègùn ọlọ́run ọba nìkan ìrègùn tọ́sí kọ́tọ́sí níwọ̀ ọmọ èèyàn torí ẹ̀ kò sì sẹ́nìkan tó ṣe sàrọ̀ tó ọmọ wa ṣèrè fún tí ò ní bínú tó ṣe yẹn padà fún ọ àyàfi tó bá jẹ́ pé ó ti lo nǹkan bíi búrẹ́dì ó ti jẹ́ so tó ń dípò ti dẹ búrẹ́dì ń ó lè wọ́wọ́ yá kọ́ra mi ìdípò rẹ̀ pé dákun bàbá yìí bàbá díẹ̀ sani búrẹ́dì sọnù torí ẹ̀ ìrègùn a máa dáadáa jẹ́ èyí padà bá nínú àkọọ́lẹ̀ ipò ṣe dáadáa yìí nítorí pé ìwọ ló ṣe ìwọ ló jóná. ìsìláàmù ọ̀fẹ́ kọ́dà tó máa ń sọ pé ìwọ ló ṣe ìwọ ló ṣe kínní kan torí pé nìkan kọ́ ọmọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ra túlẹ̀ ni ọ sọ pé mi kọ́ wọn bá wí ẹ má bà mí ládàjẹ́ alákòóbá gbogbo tí ì sálámà èyí ó túlẹ̀ ni bákan náà èyí á nínú nǹkan tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó sì wọ̀ òun náà ní ẹ máa jágbe mẹ́ni tí ń tọrọ ọ̀ràn lọ́wọ́ ìsìláàmù ọgbà kẹ́ jágbe kọ́lá pé bára ní ṣe tó ti pé ìsìláàmù ọ̀fara má bára ẹ gbọ́dọ̀ jágbe wa amma sa'ila ọ̀kan nínú yẹn nu ìpín ẹni tí bá ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ má jágbe ma má fi kọ́ra kí ẹ ṣe dandan ní pápá ń ti ṣe bára kọ́ ọmọ fún lọ́dà torí kó lè bá a pàtì torí ìsìlámù ọ̀fara ma àmọ́ kò bùkátà ariwo kò bùkátà àjàgbé mọ́yà ẹ fún mi bára ẹ fún mi bára ọlọ́wọ́ bò gbogbo aláṣìírí ọlọ́wọ́ gbàdúrà gbogbo wa tọ́ba so eléyìí ni kí wá sí pé jágbe má ẹ pariwo má olórí búrò ní lọ sí sẹ́ni tí bá kórìí rẹ bá ti dàrú ṣé ẹ máa rówó bẹ́ẹ̀ ni àbà àbà kọ̀ wá kí oyin àbùrọ̀ wá sọ́dọ̀ olórí búrò àbúrò ọmọ akóté bá kórì rẹ̀ bá dàrú ìbáwí tẹ fẹ́ ṣe fún kan kò ní wọlé tọ́ ìsìláàmù ọ̀faramọ́ o bákan náà ìsìláàmù wa ó ní àwọn ọmọbìnrin tẹ bá bí ẹ má ṣe kú pa wọn o ọmọbìnrin oore ni o ọmọbìnrin oore ni kódà ń gbà tí babaláwa Adam alayhi salam tí ọkọ̀ọ̀kọ̀ bí ọmọbìnrin lọ́kọ́ bí orí lọ́mọbìnrin tó ń torí ẹ̀ ẹlòmíín nu wa náà nísìn láyé tá a wáyé tó ń bá sọ fún pé ìyàwó rẹ̀ bímọ ti kọ́kọ́ dùn àmọ́ kò ní ti dùn jálẹ̀ wọ́n máa béèrè pé kí ló bí ẹgbọ́rọ̀ kéésì pọ́lọ̀ ń fún bí ló kọ́ kó bí èèyàn o pé ló bí sọ́kùnrin pé tá a máa ń béèrè àmọ́ pé sọ́kùnrin àní pé sóbìn ẹ pé ọkùnrin àbóbì so ńgbà tó bá sọ pé ọkùnrin ni ìdùnnú rẹ̀ wà kún kẹ́kẹ́ gbà náà máa pé ìbejì ni àbọ̀ kan ẹ̀gbọ́n kan ti kọ́kọ́ rẹ ìyàwó bímọ lálàáfíà tòtò à ń béèrè pé wo kí ni jẹ́ndà wọ́n tún sọ jẹ́ndà tó àwọn oníyà singular ni àbí plural subhanallahi alazim dípò ká máa dúpẹ́ fọlọ́ bá fún wa màmá wo ìsọkùnrin tó àwọn ọkùnrin wọ́n máa wà àwọn obìnrin náà kọ́ wọ́n máa wà bàbá kan tó bí màmá wa ń jọ sí táwọn ọba bí lóbìnrin èwo ni bàbá wa ọba fẹ́ tí ọba bí àwà fún bàbá wa bàbá kan tó tún wá bí ìyàwó tiẹ̀ náà ní tí ọba bí lóbìnrin èwo ni wọ́n ọba fẹ́ oore ní gbogbo ẹ̀jẹ̀ máa ọkàn pé àwọn èrò wa nígbà bá kọ tá a bá bọ tó bá dá gbà ẹnìkan wá gbé lọ ìbọn náà ti gbọ́ ọmọ ọmọ kan lọ náà nìyí ìbọn ọmọ ọlọ́mọ tí wọn náà gbé lọ ló bí kan fún wọn náà ni wọ́n wá ronú tiẹ̀ bàbá àti ètò bí tiẹ̀ fún ọ tí wọ́n fẹ́ tó náà bá ronú bẹ́ẹ̀ sí kò ti lù pa. torí dèrè ká dúpẹ́ fọlọ́n tọ́lọ́n bá sóore fún wa ká má ṣàì mórí. wọ́n tilẹ̀ jẹ́ pé nínú ẹ̀mí ọmọ èèyàn ọmọkùnrin wù wọ́n jọ ọmọbìnrin lọ àmọ́ gbogbo tọ́lọ́n bá ṣe fún ọ ọlọ́run dáyàn lẹ́jọ́ kéèyàn pé òun fẹ́ pẹ́jọ́ ọkọ̀ ẹ má fọwọ́ ara yín pa àwọn ọmọ yín ìsìláàmù sì ni tó bá kókun lẹ́ bá ń jà ẹ gbọ́dọ̀ dojú nǹkan àjàkọ obìnrin lójú ogun ẹ sì gbọ́dọ̀ dojú nǹkan àjàkọ àwọn ọmọ kéékèèké lójú ogun haram ni ìsìláàmù ọgbà bẹ́ẹ̀ tó bá pé sọ́jà lọ́ba ń ṣe ó ń ṣe jihad ọ gbọ́dọ̀ dojú nǹkan àjàkọ obìnrin àyàfi tóbìnrin náà bá gbé nǹkan àjà tó fẹ́ pọ́ àfi táwọn ọmọ kéékèèké náà bá gbé nǹkan àjà tó fẹ́ pọ́ bó ṣe ṣẹlẹ̀ láwọn kọ́ńtìrì mínísì bí wọ́n bá lọ Congo democracy es congo ẹ̀rọ àwọn ọmọ kékeré tí wọ́n gbé ìbọn ak forty seven wọ́n gbé lọ́wọ́ tọ́yẹ pé tí yẹn bá jáfara wọn ti pààyàn dànù tó irú àwọn eléyìí wọn náà tètè wá bó ṣe yẹra fún wa tọ́wọ́ bá rárá yẹ fún wa pẹ̀lú pé kó túlẹ̀ tó bá pé kẹ́ pa náà ni ní òfin pọ́ eléyìí kò sí wàhálà ń bẹ̀. bákan náà ìsìláàmù wa ọlọ́ ìgbọ́dọ̀ máa ṣe fún kẹ̀kẹ́ máa ṣe fáàrí sáwọn èèyàn ẹ̀gbọ́dọ̀ máa ṣe fún máa ṣe fáàrí sáwọn èèyàn ìsìláàmù wa oníṣẹ́ bá sáde nǹkan pé o islam wa oníṣẹ́ máa fọkàtà yín lórí nǹkan ẹ gbọ́dọ̀ jàǹbá wọn o islam wa sì kọ́ ọ láti máa tọrọ nǹkan lọ́dọ̀ àwọn èèyàn láìsí ìdí fún un. àwọn èèyàn wa ẹ rí i pé oníkálukú ń gbìyànjú láti ṣiṣẹ́ ìwọ̀n bá ń tọ́lọ̀ sí nǹkan fún kálukú náà ní kálukú ń rí ẹ já máa dúpẹ́ lórí tọ́lọ̀ ń bá ṣe fún wa ẹ má jẹ́ ká máa wo àwọn ẹni tó jù wá lọ ká tó wá máa sọ́lọ̀ ẹ sì má jẹ́ kí wíwò tá ń wo àwọn ẹni tó jù wá lọ kọ́ wa sọ wa dùn bára kọ́dà kó ti pàtì ìragbá bára ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí máa ń wọ ẹni tọ́lọ́ wọn bá bò fún tó bò fún jò ń lọ tọ́lọ́ ń fún ní nǹkan lé ayé jò ń lọ yóò máa wọ́nà láti máa ṣe báyìí yóò máa wá wọ́nà láti dọ́dọ̀ rẹ̀ ah, alájà ẹ dákun ẹ ràn mí lọ alájà ẹ má wò mí ràn bàbá ẹ̀yin náà là ń wojú yẹn ṣàánú wa ìwọ náà sì ní tó lè jẹ ntànàbì sallallahu alaihi wasallam sì fi yé wa ni pé ẹni tó bá ti lóúnjẹ tí ó jẹ lójúmọ́ kan tó sì lálàáfíà lára rẹ̀ àti lọ́pọlọ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà tọ́lọ̀ ti bùn gbogbo ilé ayé ni. ọ̀pọ̀lọpọ̀ nù á ní tá a lè jẹ fọ́sẹ̀ kan tá a ní béèrè kankan lọ́dọ̀ ẹnì kankan ẹlòmíì ní tóṣù kan ẹlòmíì oṣù mẹ́fà síbẹ̀síbẹ̀ yóò tún máa ṣe wọ́n bí ká ṣe bára ká bára náà ni tó sì dáa bẹ́ẹ̀ kọ́ nítorí pé ewu ń bẹ́ẹ̀ nu ẹ fún mi ẹ fún mi ẹ fún mi anabi muhammed sallallahu alayhi wa sallam ó yàn ò ní yé tọrọ ẹfún mi ẹfún mi ẹfún mi téèyàn ò fi déńdé ọ̀gbìndà kìyàmà tí ò fi ní sí èkìrí ẹran kan lójú èèyàn mọ́ torí gbogbo etí ọba jẹ́ kìrì ẹran lójú rẹ ó ti fi ṣe bára tán torí ẹja máa nítẹ́ lọ́rùn ẹja máa nítẹ́ lọ́rùn fún mi fún kìí sàṣà àwọn mùsùlùmí bákan náà nínú kí islam tún ṣe léèwọ̀ ó náà ká máa dúnkokò máwọn èèyàn ká máa ṣẹ̀rù bá mùsùlùmí aba kí ló dé kí ló dé tó fẹ́ máa sẹ̀rù bá wọn kí làwọn rà nígbà rẹ̀ tó fi wá jẹ́ pé bó ṣe ń họjú má wọn bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa halẹ̀ mọ́ wọn pẹ̀lú ẹnu ìsìláàmù ọgbà bẹ́ẹ̀ má ṣe ẹ̀rù bá mùsùlùmí má jẹni tí wọ́n máa dún kùkù lájà má wọn ìsìláàmù ọ̀farama nínú tí ìsìláàmù tó ṣe léèwọ̀ wọn náà ní kó máa mú dúkìá onídúkìá ló kọ́ pọ̀ ń bá wọn ni mo fi ń sáwàdà ni wọ akọ́sà méjì wà ń bẹ̀ mọ́ fi sáwàdà ń sì mú mò ń sì fi ń sáwàdà ni. so àkọsí akọ́sà méjì mi mo kó mo kó kó kí nǹkan kọ́ ní ṣẹlẹ̀ à mẹ́wọ́ ṣẹlẹ̀ o torí pé lọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan tó kéré o báyọ̀sà méjì tó kó ni ó jẹ́ kí dáadáa tí ọ tẹ̀wọ̀n lọ́dọ̀ pé nùkìyàmà tí ó fi wà lùjánà tí wọ́n wọ̀ náà torí ẹja kí sara ìsìláàmù ọgbà ntí èsè tiẹ̀ kí ẹsẹ̀ pé rírà lọ́ọ́ ra kọ́mọ amú orí gbọ́ngbá kọ́mọ sọ pé àmọ́ fi ń bá a ṣeré ni sẹ́yìn ọ̀gbọ́dọ̀ mú bisikíìtì lórí igbá ẹ̀yà alátẹni a sì pera wa lọ́rẹ̀ ẹ̀gbọ́rọ̀ o ṣé tó máa mú bisikíìtì méjì lónìí ó mú méjì lọ́la tó a bá mú bisikíìtì méjì méjì méjì méjì fọ́gbọ̀njọ́ mélòó ni ó kùnú kátọ̀ ńgbọ̀ bá wa yẹ wa sọ kó ti jẹ gbárùn torí pé ntara yẹn fi sí iná wọn fi bu ọ olóko gbajẹ mọ olórí o àmọ́ gbà tí wọn náà ń kúnnu pé à táwọn lè máa ń bá rù yá alágbájá jà pé ń kó bisikíìtì lórí igbá ọba yà ọ ọjà ọjà tí ẹnu bá wà ní bisikíìtì jẹ kó sanwó ẹ ìgbà tí wọ́n dọ́dọ̀ ni tó ti ra kátọ̀n tó sọ fún wa pé ẹ̀ màmí ni ìyá títí ìyá títí báwo ọ̀n kó tó dé ìyá títí láyọ̀ sanwó kó tó gbé ẹnìkan ti ń kó mọ́ wọn gbá ń kó mọ́ gbá ó ló ń sáwàdà ni ọmọ gbé búrẹ́dì òun one fifty wa ọmọ gbé búrẹ́dì òun two hundred wa gbọ́ wa ya wọ́n wá ní búrẹ́dì tẹ́ ti gbé ń lọ one five lọ́wọ́ sọ pé tó sì gbowó ẹ̀ ìṣẹ́ ní gbowó ẹ̀ ṣé bí wọ́n ṣe ń pè mọ́ sọ pé yòókù ó pè ó sì sàmì àtẹ̀yìn ò bá lẹ́bù <laughs> nígbà wọn ti sọ pé yòókù ó pè ó túmọ̀ sí pé àwa ti gbé ìyá gbé tán àgbégbé má retí owó ẹ̀ torí èèyàn gbọ́dọ̀ máa sọ́ra sàmì o ìgbà tó ń sọ pé yòókù ó pè wọn náà ń sáà ò ń gbé tọ́ rẹ̀ mì ó tún wá ń béèrè owó wọn léèyàn ń sáà tó tún gbowó eléyìí túmọ̀ sí pé Islam ọ̀fara máa kọ́ máa gbé gbóngbá ló kọ pé mo ń sáwàdà ni ló kọ pé mo mí ni rẹ ni láì sanwó ẹ̀ Islam ọ̀fara máa bákan islam onídìí ẹ bá bùn yẹn lẹ́bùn ẹ má gbà padà o kẹ́ ẹ bá ti ṣe wí sáájú àyàfi tó bá jẹ́ bàbá wa ló bá bùn wa lẹ́bùn islam ní tó bá wù bàbá wa lè gbà padà islam ní èèwọ̀ ni ẹni tí ó mọ̀ nípa àtọ́jú aláàárẹ̀ kò mọ̀ nípa àtọ́jú aláàárẹ̀ kó wá lọ gbé igbá ipò ń aláàárẹ̀ kalẹ̀ kọ́ máa sa àwọn èèyàn sùtà kọ́ máa bá tiwọn jẹ́ ló kọ́ pé mẹ́díkù dọ́kítà ló ń Islam ọ̀gbà. torí ẹ̀ náà lẹ́sìn máa rí tó bá pàmò bá ń tẹ̀lé Islam bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ọ̀pọ̀lọpọ̀ jàǹbá ti ń sàwọn èèyàn láwọn hospitals kọ́ bá ti ṣe wọn. lóòótọ́ ẹlòmíì kọ́sẹ́ àmọ́ kọ́ mọ́sẹ́ tó kọ́sẹ́ mọ́sẹ́ ló sì yẹ kó máa tọ́jú ọmọ èèyàn ọ̀pọ̀lọpọ̀ medical doctors tó ṣe é pé látàrí ẹ sì máa ń gbé èwo la fẹ́ mà nínú wọn máa mà pa ni àbí wọ́n ṣèèṣì pa ni ọlọ́run lọ́kọ́ pé yóò kú bá wọn èwo la mà ètò ìtumọ̀ sí pé tó bá yẹ kí wọ́n máa mà pa ni wọ́n ṣèèṣì pa ni lábẹ́ òfin ọlọ́run ò ní lọ bẹ́ẹ̀ lálàáfíà wọ́n sanwó ẹ̀mí èwo wa ni wọ́n san rí ẹ̀rí tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ojú kòkòrò mo fẹ́ di medical doctor mo fẹ́ di medical doctor òun náà lọ̀pọ̀lọpọ̀ ń bá gán láì ronú nípa ewu tó wà ń bẹ̀ inú ewu tó wà ń bẹ̀ ni pé tẹ́mi bá bọ́ gbọ́wọ́ rẹ ọ̀daràn kọ́dà ká má dà má láyé ọ̀daràn eléyìí tó tàn jọ gbé dàrú kéèyàmà kò sì sí tí wọ́n fi tàràn àfi dáadáa tí wọ́n bá o ní dáadáa eléyìí tó lè fi tàràn yẹn àwọn àìdá àtẹ̀sẹ̀ àwọn ẹni tó ṣe kú pa ni wọ́n kò lè wà ẹni tí ọba máa ń pa nǹkan kọ́ máa dáwọ́ lé o pàápàá nítorí ṣe pẹ̀lú ọmọ èèyàn pọ̀ fẹ́ tọ́jú èèyàn. ó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayè àmọ́ sì lè má tù kò tí ì tó nǹkan bí oṣù méje mẹ́jọ ní àṣírí tú ní kánò ike ẹnìkan ti dán ọsùn ti pẹ́ sísè ń sa àwọn èèyàn lọ́sẹ̀ láì jẹ́ kọ́kọ́ sẹ mẹ́dísìn rí ńgbà bíi ń ṣiṣẹ́ abẹ ń ṣe gbogbo ẹ̀ ọ̀kan ló wá yíwọ́ ọ̀kan ló yíwọ́ níjọba fi gbọ́ ìjọba wa ṣe lófin pé gbogbo ẹni tó bá dá ilé ìwòsàn aládàáni ilẹ̀ kí kálukú wa máa gbéwèé ẹ̀rí rẹ̀ wá àwọn yẹ̀ wọ́n wò finifini. wọ́n ṣe dọkumẹ́ntìrì láìpẹ́ yìí nípa Central Africa kọ́dà tó ti tọ́sẹ̀ kan wọ́n gbé èèyàn méjì wá nínú àwọn ẹni tó láwọn ń tọ́jú aláàárẹ̀ ọ̀kan tí obìnrin ọ̀kan tí ọkùnrin ìwọ obìnrin kí ni tẹ́ẹ̀ rẹ ó lóun máa ń gbàbí fáwọn obìnrin ni ó ní nítorí pé ìyá lòun ojú òun ò sì lè gbà á káwọn obìnrin ọmọ kú látàrí afẹ́ bímọ kò sẹ́ni tí ó gbàbí fún wa wọn á ní sẹ́ kọ́sẹ́ ìrìn ni ó lóun ọ̀kọ́ rí látọdún wo ló ti pẹ́ pàápàá gan gbogbo láti ìgbà tó gun ti ń ṣẹlẹ̀ ní Central Africa yẹn títí tó fi dòní ẹnìkan ò sì kọ́ òun rí bóòlù àṣẹ gbàdú bóòlù àṣẹ gbọ́mọ jáde torí ọmọ ẹbí dagun bóòlù àṣẹ gbọ́mọ jáde tọ́mọ ẹsẹ̀ ya dàda ń dìdìn bóòlù àṣẹ gbọ́mọ jáde tọ́mọ ẹbí di nǹkan ìmọ̀ yẹn lọ́wọ́ kọ́sẹ́ni tọkọ̀ ìjọba àṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ ni. wọ́n wá bí ọkùnrin kejì wá wọ́n wá bí ọlẹ́rìí pé ìwo ni sẹ́ẹ̀tì ó lóun máa ń ṣe abẹ fáwọn obìnrin gbogbo ẹ̀ sátìbí máa bá yíwọ́ ọmọ lọ́wọ́ tí ò ní lè bí abí òun ṣiṣẹ́ abẹ́ fún wa ni ẹ kọ́sẹ̀ ìrì ni ó lẹ́nìkan ọ̀kùnrin rí di bóun ṣe ń sọ̀rọ̀ yìí sọ wá lè má yọ nǹkan obìnrin tó ti ṣiṣẹ́ abẹ́ fún ó ní wàhálà òun ò lè mà èèyàn mélòó ìlọ́tọ̀wọ́ òṣìṣẹ́ abẹ́ fún gbẹ́mímì tó lè mà ó lòun ò lè mà ẹni pé ẹ̀mí ti lọ́pọ̀ ó lọ́pọ̀lọpọ̀ wọ́n lè púlọ́wọ̀ níbi tó ń ti ṣiṣẹ́ abẹ́ wọ́n lè kú káwọn tó bẹ̀rẹ̀ àwọn míì lè kú lẹ́yìn ìgbà wọn bá délé ṣùgbọ́n àwọn ẹni tó là wọ́n pọ̀ lábẹ́ òfin ọlọ́run tíyàn bá kọ́ nípa àtọ́jú àárẹ̀ ọmọ èèyàn èèyàn gbọ́dọ̀ dáwọ́lé èèyàn ẹ̀ ṣe màálù èèyàn ẹ̀ ṣe wúrẹ́ tọ́wọ́ akọ́bẹ̀ kádàkalẹ̀ ikú ọ̀fẹ́ sì abẹ fún tani. sórí akramakumullah islam ṣe wọ èèyàn lọ dáwọ́lé rú nǹkan bá ń ń parẹ́ ìsìláàmù ní ẹ gbọ́dọ̀ pa ẹyẹ hódòhód ẹyẹ hódòhód irú etí ọwá nínú tàn nábì Suleiman aleyhi salam tí Suleiman wò ọ̀tún tó wò sí tí ò rí kí ló dé tí ń rí hódòhód <laughs> àìmú ẹ̀rí tó múnádóko wá lórí àìsí rẹ̀ níkàlẹ̀ ó túmọ̀ sí pé yọ jẹ ìyá àbíká ní kí wọ́n dúnbù rẹ̀ ẹ̀yà náà sì dúró ń dóbà lọ. ńgbàtà yẹ yóò dé ó ń sọ̀rọ̀ níwájú anabi suleiman aleyhi salam tó ti bí ọlá suleiman ti ṣe tóbi tó ó ní mo ti máa ń tí wọ eh, ronú mo ti máa ń suleiman yọ ọmọ mo sì ti wá mú ìròyìn eléyìí tó dájú tó dájú mo mú fún ọ láti sábà mo bá àwọn èèyàn kílọ̀n tó ṣe é pé àtàwọn oòrùn làwọn ń bọ oòrùn ni wọ́n ń sìn lẹ́yìn Allahu Rabbul Alamin. tó Suleiman aleyhi salam ó ní mú èmi lọ́kọ́ lọ sọ síbẹ̀ káfí ma bóòtọ́ lọ sọ àbírọ́ lọ ń pa. innahu min Suleiman wa innahu bisimilahi rahman rahim báyìí ni hudhud lọ́lọ́ fìyàn jíṣẹ́. ọba ọ̀padà aráyàwó ọ̀hún sí Suleiman kó tọ́ ni hudhud sọ. So. ẹyẹ húdùhúdù yẹn anabi sallallahu alayhi wasallam lẹ gbọ́dọ̀ pa anbọdùmọ sí fún akpẹ yẹn ẹfẹ jẹ húdùhúdù jẹ húdùhúdù báwo lábẹ́ òfin gbogbo ń tọ́ba ní ọ pa àmì nípa ẹ jẹ náà ni gbogbo islam bá ní tẹ bá ti rí ẹ pa àmì nípa ẹ jẹ bí àná máa dùn anabi sallallahu alayhi wa sallam oní uqlul aswadayni fi salat ẹ pa wọn kọ́dà kó sikori sọlá tilẹ̀ wa ejò àti àkekè alhayyatu wal aqrab méjèèjì kọ́dà kó sikori sọlá tilẹ̀ wa ẹ pa wọn ó túmọ̀ sí pé islam sílé wọ̀ ká jẹjọ tọ bákan anabi sallallahu alayhi wa ni ẹ gbọ́dọ̀ pọpọlọ ẹ gbọ́dọ̀ pọpọlọ ẹnìkan á gbé ọ ah, ẹran ọpọlọ á máa dùn à àwòbílẹ kéé àṣẹ mùsùlùmí tó bá jẹ mùsùlùmí níjọba tilẹ̀ gbọ́dọ̀ pa ó túmọ̀ sí kẹ́ gbọ́dọ̀ jẹ́ tọ kọ̀ǹkọ̀ tí yorùbá máa wá jẹ yìí ń kọ́ ni kọ̀ǹkọ̀ èwo lọ̀pọ̀lọ́ tó ìwádìí fi hàn wá náà pé nínú èdè lárúbáwá ọ̀pọ̀lọ́ náà wọ́n ń pè kọ̀ǹkọ̀ ọ̀pọ̀lọ́ náà ni wọ́n ń pè kọ̀ǹkọ̀ ọ̀pọ̀lọpọ̀ sì kúndùn rẹ̀ àwọn ẹni tí ń kó wá fúnlẹ̀ yorùbá yìí pé ká jẹ àwọn haúsá ni àwọn èè jẹ torí pàì ìyẹn ni pé jámù pàdó ọ̀pọ̀lọ́ àwọn ọ̀pọ̀lọ́ àwọn èè jẹ sẹ́fà tí ó lè sọ àwọn yorùbá ni máa ń jẹ ọ̀pọ̀lọ́ tọ ìsìláàmù sì ni tẹ́ ẹ bá ti rọ́pọ̀lọ́ ẹ̀ gbọ́dọ̀ pa torí ẹ̀ wọ́n tó ń jẹ́ ọ̀pọ̀lọ́ àti wọ́n tó ń jẹ́ pọ̀npọ̀ tó ń pọ́n tè la ọ̀ sọ̀rọ̀ abáyọ̀. ọsọ̀rọ̀ àtọ́lí pélédè lárúbáwá ó kọ̀ọ̀kan náà wọ́n ń jẹ ọ̀pọ̀lọ́ náà ń jẹ ẹ̀hẹ́n ọ̀kan sórí rágàdà ọ̀kan sórí róńdó náà ni. torí de eléyìí ìsìláàmù sọ pé ọ̀ pa pa àmì ni pé jẹ. bákan náà ó ní èèwọ̀ ni ọkùnrin ọmọ wo owó ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ọmọ wo owó obìnrin ẹgbẹ́ rẹ̀ ká máa wá sídìí wa á ọlọ́mọ yà ìsìláàmù ṣe léèwọ̀ kọ̀ọ̀sẹ̀ dìgbà tí kò bá sí nǹkan kan rárá lára kọ́dà kó ti pátá náà lẹ́wọ̀ ẹ wá jọ wọ pátá ẹ wọ inú swimming pool pẹ́ fẹ́ wẹ̀ ọdájú pé ń tẹ̀sí ń ẹ ti ṣe ń tọ́jú ìwọ̀ nítorí pọ́kùnrin gan sọ́kùnrin ń tí ọkùnrin lè rí lára rẹ gbogbo ń tó wù kó lè rí àárín ìdodo rẹ sórúkùn rẹ méjèèjì ọgbọ́dọ̀ wà bíbò àárín ìdodo sórúnkún méjèèjì ọgọdọ wà ń bíbò àtọgbọ́dọ̀ wà ń bẹ̀ kó sì kọ́ sán sọmára àbọ̀ ọwọ́ nkankan tọ́yẹ kó bo àárín ìdodo rẹ sórúnkún rẹ méjèèjì ní tí ọkùnrin lè rí lára rẹ haram ọkùnrin ọgbọ́dọ̀ rí àyàfi tó bá ààrẹ ló ń ṣe o máa gbé ọ lọ àwọn ara rẹ tọ́ eléyìí wọ́n mọ̀ sọ pé lẹ́gbọ́rú bẹ́ẹ̀ náà làwọn obìnrin ẹ̀wọ̀n àjọ wọlé ìwẹ̀ oníkálukú yín ń wẹ̀ ń wòhò tẹ́ bá àwọn ọmọ sukùú ṣe máa ń ṣe tí wọn ò lórí lọ́wọ́ tẹ́ oníkálukú wà ń wòhò wọ́n máa wá wẹ̀ wọ́n tún lè ya fọ́tò ara wọn báyìí wòhò wọ́n pa àwọn ọmọ yunifásitì báyìí ni àwọn ti lajú wọ́n ti lajú débi pé ojú wọn ti já géètì torí ẹ̀ wọ́n ń wẹ̀ ń wòhò ẹ gbogbo wọn ti àjẹpọ̀ àwọn bàbá àti màmá wa tí ọlọ́run sùkú wọn kú oríire sùkú tọ́sọ̀ yẹn dẹ́ranko sùkú tọ́sọ̀ yẹn dáláì lórí lọ́wọ́ kí ni wọ́n ń kọ́ sùkú náà tójú kẹ́kọ̀ọ́ nóòtì lọ náà ni tẹ́lá lọ́wọ́ á fi ká máa rìn hòhò olóbi ká máa sídìí lẹ̀ wájú ara wa ká tún máa yà ń fọ́tò ìsìláàmù ṣe lé wọ̀ tí ìbá ṣe pé wọn náà tó ọgbádùn ẹgbẹ́ àwọn ọmọ tó fi sídìí wọn aráyé ọwọ́ á nírú wọn ló wù ọ fẹ́ ọgbádùn nígbà tí wọ́n bá pati tẹ́lẹ̀ pati tán pati ọ̀dájú pé ẹni tó tún sọ máa ta wọ́n kéré jọjọ ìbàjẹ́ òdìkú jọjọ láwùjọ wa àwọn ẹni tí ń rí òhó káyé nǹkan ta ni ń pè wọ́n ta ni ń pọ̀bùn ta ni ń pọ́ńgbẹ́ǹdì ẹ̀yin lẹ́ẹ̀dẹ́ bàjẹ́ ọ̀tán ẹ̀yin lẹ́ẹ̀dẹ́ kábúrú ọ̀tán kí ni wù ọ́ mbẹ́ débi wò kú òtò wò náà nù títí tó fi gbéyàwó tiẹ̀ ń rùn níbo ní rùn sí ẹ wà ní. ní ẹ máa ti ń wọ́wọ́ kú o gbogbo ń tẹ́kọ́ jọ lójú kò ní jọ lójú akramakumullah nínú tọ́lọ́ ọba ẹlẹ́dàá wa tó tún ṣe léèwọ̀ tá a gbọ́dọ̀ dìnnà sí òun náà ni ipe ká máa sọ àwọn èèyàn sálámà sí ẹni tá a bá ma nìkan lá sálámà sí ẹni tá a bá ma á máa lọ ni ìsìláàmù ṣe lè tó bá ti mọ ya mùsùlùmí kí ló ní sálámù sí asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulahi wa barakatu nígbà tí dáa lójú pé mùsùlùmí ni àmọ́ ká máa sọ pé àmọ́ ah, màá yín rí ẹni ọmọ eléyìí rí bó mo ti fẹ́ sálámà à ń ah, ṣe máa rí ẹbí mùsùlùmí ọmọ ẹ̀yà mi èèyàn mélòó mọ̀ dáàmà nu mùsùlùmí àmọ́ tí mo bá ti rámì pé mùsùlùmí ni asalaamu alaykum nínú àmì gbégbèǹde àlùkìyàmà ti súnmọ́ pẹ́kípẹ́kí òun náà ni ká máa sàwọn èèyàn sálámà sí pé eléyìí mo sálámà sí lè sálámà sí lè nínú àmì gbégbèǹde àlùkìyàmà ti súnmọ́ àyàfi tó bá yẹ kó yẹn fi sálámà ṣe sani tí èsè mùsùlùmí sọ irú eléyìí ẹ sọ pé kó dá padà bó ni ó ti dá padà kí lẹ gbọ́ tí mo wí fún yín lẹ́ẹ̀kan ẹ sọ pé asàlámù àlékùm òbúrò tá a di dáadáa tó ti dá padà nù ẹ wà pé tá a di dáadáa ẹ̀hẹ́n torí pé ẹ ti fẹ́ gbé sálámà sáyè tí èsè ti tọ́ bákan náà nínú nǹkan tí Islam tó tọ̀ fún wa. ìpè ká dínà sí tá a fi mọ̀pẹ́sì ńlá ni òun náà ní kéèyàn ó ti torí kó ń ti búra kó mọ̀ wá sọ ìbúra rẹ̀ di gàgá tí ò ní jọ ráyè débi dáadáa o lápèjù ẹ̀yin sọ pé àbúrò yín ọ̀sẹ̀ yìí ọlọ́run sì bùkún yín ẹ máa ń ṣe dáadáa nítorí sísẹ̀ tó sẹ̀yìn bóyá ọ̀fẹ́ ni wà ó nípa ọ̀rọ̀ yín ó ti lọ sọ̀sọ́ kú sọ ń pa yín ẹ̀yin wá sọ pé fún sísẹ̀ tó sẹ̀yìn láéláé láéláé wọ́mọ́ọ̀hì ẹ̀ tó fi kọ́bọ̀ bá ṣeré ma táwọn kan ti búra nu pẹ̀lú ṣe dáadáa ma wọ́n á sọ fún kí àbúrò yín ẹ̀yà sì ń jẹ ẹ̀yin sì ní masha allah ẹ̀ ń sọ orí fara àtàgàn anabi sallallahu alaihi wasallam ń sìn bá ṣe fún mọ̀lẹ́bí wa àgbàládá méjì ládó orí tá a ṣe àti ládá a ṣe sokùn ẹbí pọ̀ ẹ ṣàánú rẹ lọ́wọ́ ní à yìnyín tí ẹ pé ní ṣàánú rẹ àmọ́ búra tí mo ti bú yìí ń mo ti búra pé ní ṣàánú rẹ mà ha Islam kọ fún wa ká lórí ìbúra yẹn láti kọ dínà wa láti ṣe rere Islam ní ẹ ṣe rere o ẹ wàá tán ra ìbúra tẹ ti ṣe lóòótọ́ àti sọ pé wàláhì èmi ò tún fi kọ́bọ̀ bá tèrè ma èmi fún kọ́bọ̀ ma. ẹ wà á ṣe ìtaràn ẹ ṣe ẹ ṣe dáadáa dáadáa ẹ máa ṣe lọ ẹ wà á ṣe ìtaràn àbúrò àti ẹbú lórí pẹ́ẹ́ ní dáadáa ma. bóòlù ẹ ṣe ṣe ìtaràn ẹ ṣe ìtaràn pẹ̀lú kíkẹ́ fún aláìní mẹ́wàá ló ń jẹ oúnjẹ tó jẹ oúnjẹ abọ́dé tí èsè tó wọ́n jù tí èsè tó dínwó jù ó ń kálukú wọn mútu méjì méjì irú ètò àmàfi yọ zakatul fitr nínú Ramadan níparí Ramadan àbí káńtà sọ fún wa tòkè tilẹ̀ àbí ká bọ́kùn lọ́rùn ẹrú a lè ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí a wà ti sùn yá mọ́ ọjọ́ mẹ́ta gbáko yìí ti dandan kọjọ́ tẹ̀lé ń tẹ̀lé o a jẹ́ pé ìbúra tẹ́ ẹ ti ṣe o ti bàjẹ́ ń ẹ ti túbà lọ sọ́dọ̀ lọ ẹ ti ṣe tánràn ẹ má ṣe dáadáa so ẹ má jẹ́ kí ìbúra tẹ́ ẹ ṣe kó ti yín lọ́nà àti ṣe dáadáa nígbà tí ìtàn wà islam wa nínú nǹkan tó tún ṣe léèwọ̀ tá a fi mọ̀ pé ẹ̀sìn òdodo ni ẹ̀sìn tọ́tọ̀dọ̀ ọlọ́run ọba wa ni òun náà ni pé islam ní ẹ gbọ́dọ̀ ṣèdájọ́ láàrin èèyàn méjì tẹ́lájá dájọ́ nígbà tí inú ń bí yín nítorí pé inú ti ń bí yín yóò di ẹsẹ̀ jọ́dá ẹ fi àjẹni tọ́sẹ̀ kọjá abitọ́ yẹ ẹ lè gbẹ́ bí fáláre kẹ́ gbárí fẹ́ bí tínú bá ń bí yín. النبي صلى الله عليه وآله وسلم لا يقضي القاضي حين يقضي وهو غضبان adájọ́ kan agbọ́dọ̀ dájọ́ nígbà tí ń dájọ́ lẹ́ni tí ń bínú àwọn olùmọ̀ọ́ sọ pé bẹ́ẹ̀ náà ni kò gbọ́dọ̀ dájọ́ lẹ́ni tó ń gbẹ̀ngbẹ̀ kò gbọ́dọ̀ dájọ́ lẹ́ni tí ebi ń pa kò gbọ́dọ̀ dájọ́ lẹ́ni tí gàbí tọ̀ ń gbọ̀n torí pé gbogbo nǹkan ò ní jẹ́ kọ́kọ́ ló ṣiṣẹ́ bó ti yẹ so ẹ ṣe sùúrù nígbà tí náà bá bí i má ẹ kàn àjọ yẹn ẹjọ́ ni pétọ̀ ọba dẹ́yìn ọ̀sẹ̀ méjì inṣàlá àbínú wọn ti tán ebi ó ti lọ òbí ó ti kú ọ̀nbẹ. bẹ́ẹ̀ ni tó bá yẹ pé agboolé lẹ ti fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn méjì tí ń jà àfẹ́fẹ́ ṣàtúnṣe ẹ má jọ jẹ́ pé ń bí yín lásìkò náà ó dàbí kọ́mọ tẹ̀yàn ni

kọ́lá sọ́n bá ní ẹni tó máa ń tẹ̀ kó lù mẹ́ta péré pẹ̀lú ògbó ọlọ́wọ́ tí ó fi gbé ẹ̀ka sókè yọ méje èmi ló ṣe bẹ́ẹ̀ wá gbà torí ẹ̀ wọ́n ní kò gbọ́dọ̀ dájọ́ ń gbà Tinubu bẹ́ẹ̀ Islam tún sọ pé ẹ gbọ́dọ̀ dájọ́ láàrin èèyàn méjì lẹ́ni tó gbọ́ ẹjọ́ lẹ́nu ẹnìkan ṣáájú kó tó gbọ́ lẹ́nu ẹnìkejì eléyìí ti wọ́pọ̀ láwùjọ wa tonti báwa náà à ń pa lówe à ń da lásà àmọ́ tó bá kan káfí sọ̀wọ́ àhù gbogbo ní ọ̀daràn là máa ṣe síbáà náà la sọ pé ọ̀gbẹ́jọ́ ẹnìkan dájọ́ àgbà òsìkà ni síbáà pọ̀lọpọ̀ ń tọ́ dá wàhálà lẹ̀ láwùjọ náà nù ẹ kàn gbẹ́jọ́ lẹ́nu ẹnìkan ẹni lọ wádìí lọ́dọ̀ ẹnìkejì ẹ̀yin ó ti mú ẹ ti mú agbọn bìkan péjọ ọ̀tá yín ni. wàrà ẹni tó rojọ́ fún yín ibi tó ti dùn ló ti mú rò ibi tó ti mọ̀ pé tẹ́ bá gbọ́ lẹ́nu ẹnì kejì ẹ máa wọ pé subahánàlá àtẹrọlù ilé yìí wá pa fún wa àìmọye ìsìláàmù ṣe léwọ̀ kẹtàjọ láàrin èèyàn méjì kó wá jẹ́ pẹ́nu ẹnìkan lẹ́sí ẹ̀gbọ́ lẹ́nu ẹnì kejì ìsìláàmù ṣe léwọ̀ níbi ń bẹ wa burúkú láwùjọ àwa Yorùbá yìí wọ́n ẹnìkan ó sì ti máa ìròyìn fún wa Jibril màlẹ́kà Jibril èsì parọ́ abẹ́ ẹ̀kọ́ ni nígbà tí màlẹ́kà Jibril ti sọ̀rọ̀ wọn kàn máa stamp ẹ̀ ní pé ó ti parí ó ti parí ẹni tá a fẹ́ sùn jẹ́ náà tẹ́lẹ̀ tatúnrẹ́ ni bá a ti kó sára ọ̀rọ̀ bá parí. nígbà tá a bá tó wá ṣèwádìí ẹlòmíì ọmọ pé ẹsọfúrúlà yóò mọ sára ẹsọfúrúlà ọlọmọwẹnu mi ó ti wò ó ti pẹ́. torí ẹ ẹ má máa kọ́lé ọ̀rọ̀ tẹ gbọ́ lẹ́nu ẹnìkan ṣáájú kẹ tó gbọ́ tẹnu ẹnìkejì kódà tẹnu ẹnì kejì ń àtàlà kọ̀ọ̀kan ẹ má gbọ́rọ̀ lẹ́nu ẹnì kẹ́ni wọn ó dìgbà táwọn méjèèjì bá jókòó. torí ẹni táwọn èèyàn bá gbẹ́jọ́ wá ṣe rí à tọ́fẹ́ bẹ̀rẹ̀ sí ní rojọ́ ẹjọ́ ọkọ mi mo gbé wá ẹjọ́ ìyàwó mo gbé wá ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ọkọ yín ń bọ̀ lọ́wọ́ ìbẹ̀lẹ̀ yìí náà ìbẹ̀lẹ̀ yìí ẹ mú nọ́mbà rẹ wá ẹ má ti rojọ́ so tọ́ba pé ọkọ tọkọ bá dé ọ̀rọ̀ tó fẹ́ máa sọ lẹ́ẹ̀kan sọ bíyàwó náà ní bá pè ọ̀rọ̀ tó fẹ́ máa sọ lẹ́ẹ̀kan sọ ẹ̀ẹ́n ìyàwó náà rò tiẹ̀ ọ̀pọ̀ ẹ̀ mẹ́yẹ ìgbà ni wọ́n máa pé kéèyàn kó ọjọ́ tó bá pò lọ gbẹ́jọ́ wa tó bá gbẹ́jọ́ wa tó bá rò tó bá rò tó bá rò àwọn ẹlòmíì náà àwọn ọ̀dọ́ hmm, Allahu akbar ayé náà ayé yìí náà irọ́ gidi wọ́n ń tarọ́ fún yín ẹ̀jẹ̀ bí àkàrà gbóná nígbà tó bá pẹ́ni tọ́jọ́ lọ́rọ̀ wa tó bá ní ẹ̀tún ẹjọ́ yín rò yóò bá mú ìdá kan nu mẹ́rin yóò bá sọ àwọn ìdá mẹ́ta tó kù yóò gbé pamọ́ ah, ah, ẹ gbàgbé lẹ́ẹ̀kan ẹ tún sọ báyìí ẹ tún ẹ ẹ já sọ́kòbó bẹ́ẹ̀ àní sọ́kòbó <laughs> torí pé ó rọ àròmá nítorí kó lè máa jàre ìgbà tẹ́lẹ́jọ́ dé o ti mú pọ̀ kó mbẹ́ so ẹ má gbẹ́jọ́ ẹni ẹni ẹnu ẹnìkan dájú láéláé pàápàá jùlọ láàrin ọkọ àtìyàwó nítorí pé oníkálukú wọn àwọn ni wọ́n mọ ibi táwọn ti fẹ́ra wọn oníkálukú ọba sì gbẹ́jọ́ kalẹ̀ ibi tó ti mọ̀ pé wọ́n jàre ni ọmọ rò ẹ jẹ́ kí ẹbí ọlọ́rọ̀ kojú ọlọ́rọ̀ kó kálukú wa sọ tiẹ̀ ẹ rí i pé nígbà tí kálukú bá rojọ́ tán ẹnì kò ní ọ̀pàrọ̀ ọmọ mi ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹnì kejì náà gbé ibi tó ti parọ́ mi mí náà fẹ́ yán eléyìí ó jẹ́ kó sọ kọ́ hàn Islam ọ̀fara máa kátàgbẹ́jọ́ lẹ́nu ẹnìkan Kama máa wá dájọ́ àfẹn tó bá fẹ́ wọ́n náà jahannama ní rọrùn eléyìí jẹba àwọn. bákan náà islam wa ó ní ọ̀ràn yẹn ló jẹ́ o kíkẹ́ kí mùsùlùmí ọ sọ́ra fún àti máa gbẹ̀yìn àdìde níbi tó bá jókòó pé wọ́n ti àdìde nígbà tó ti dìde sani wọ́n bá lọ jókòó láyé rẹ̀ pé wàá bomi jókòó a islam ọ̀farama ẹ ṣé ọlọ́ọ̀kọ́ lọ́ọ́ yóò náà ẹ̀yin lọ́la jùlọ àtọlọ́lá àtẹ̀ntẹ́ ọlọ́lá lọ́dọ̀ ọlọ́ ẹrú ọlọ́ náà ni gbogbo wa ìsìláàmù ló gbọ́dọ̀ gbẹ́nìkan dì láàyè rẹ̀ nítorí kí wọ́n lè jókòó mbẹ́. pàápàá jùlọ tó bá yẹ pápéjọ ni àwọn èèyàn ń ṣe wọ́n ti wá kó àga àwọn mẹ̀kúnnù kalẹ̀ orí àga mẹ̀kúnnù náà la jókòó àjókòó lórí tàwọn ọlọ́lá ẹ tí wọ́n á gbé àdìdì àní dìde o àní dìde ilé ìjẹba àwọn bákan náà ìsìláàmù wa ó ní èèwọ̀ ló jẹ́ lórí mùsùlùmí láti máa rìn ní gbèrígbèrí gbogbo ń tọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ yìí nítorí kéèyàn lè bàjẹ́ ni tí ó sòrí rẹ̀ abẹ́lẹ́ wọn bẹ lẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù wọ́n dákun kọ́kà wá fún ọ̀kan nínú àwọn tí ó sòrí rẹ̀ láyà tẹ̀lkéyàmù ọlọ́wọ́n bẹ lẹ́dàá kó ṣe ìsìláàmù wa léyìí táwọn ó ṣe táfi wà lẹ́nà ọlọ́ndàkùn wọ́n sì wá lọ́ọ́ máa ná má jẹ́ kí ọmọ aná kọ́ta ara wa jáde ọlọ́run ọba kó sí gbogbo wa lólórí rẹ̀ akólo qawli hàdà wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله أما قبل بني بلا قطبا إلي تدالوا لي كي كلاري تافين في إسلام لس أتكو كنت باياتو سي irú àtẹ̀sìn lásán ni òun náà ní ìbéèrè tó ní ìbéèrè ṣe nínú Islam tó fi jẹ́ pé náà lẹ́ hun rí ma òun náà lẹ́ ń ṣe tẹ́ǹsì ń sọ yanyayanya ń gbogbo ojoojúmọ́ pípọ̀ nìkan lọ́nà ó nìkan lẹ̀sìn àti pé gbogbo ń tọ́ba yàtọ̀ sí irọ́ irọ́ ẹ̀sìn ìdènà lásán ni lẹ́yìn gbogbo àwọn àlàyé tá a ti wá ṣe nípa ń táwa rí lọ́bẹ̀ tá a fi wá ru ọwọ́ tá a fi dèmọ́ Islam tá a fi eyín parí ẹ̀kẹ́ wa dìmú kọ́mọ́bà àbọ̀mọ́ wa lọ́wọ́ àti àwọn àlàyé tí wọn náà gbọ́ yìí bóyá ọgbọ láti bẹ̀rẹ̀ rẹ̀ débi tó dé lónìí yìí báyìí ǹjẹ́ wọn náà wàá mọ nǹkan kan tí wọ́n ń ṣe lẹ́sìn tó ṣe àkójọpọ̀ ọrùn tí Islam kó sínú yìí tó ọmọ nǹkan kan tí wọ́n ń pè ní lànà kan táwọn ń tẹ̀lé ló kọ́ pé làwọn òfin oríire láyé àtàlùkìyàmù tó ṣe àkójọpọ̀ nǹkan kan nínú gbogbo dáadáa tí Islam tó sọ fún wa yìí eléyìí tó má wa mọ̀ Islam lẹ̀sìn gbogbo ń tọ́ bá ti yàtọ̀ sí kìí ṣẹ̀sìn ẹ̀sìn lásán ni iná lọ́lọ́run ẹlẹ́dàá sì fi sọ nínú suratu ali imran pé inna ad-dina 'inda allahi al-islam dáadáa ẹ̀sìn lọ́dọ̀ allah òun náà ni al-islam ẹ̀sìn òpé méjì lọ́dọ̀ allah táàbà wàá pé àwọn kan náà ń sìn kankan àwọn àtọ̀ náà ń sìn kankan ẹ̀sìn kan náà ni gbogbo wa jọ ń sìn a'udhu yàtọ̀ sí gbogbo nǹkan míì ọ̀rọ̀ ọpọlọ nǹkan náà lẹ́jọ́ ń sìn tó bá sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kèfèrí ni o ẹnikẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ yóò tún bá padà sínú islam àìsè bẹ́ẹ̀ ó ti di kèfèrí nìyẹn ọlọ́run kan náà wò lẹ́jọ́ ń sìn ẹnìkan ń sin Ògún ẹnìkan ń sin Èṣù ẹnìkan ó ń sin ó ń sin ó ń sin Ọ̀ṣun ẹnìkan ó ń pe àwọn nǹkan aláàlálẹ̀ ó ní lọ́n sìn ẹnìkan ń pe Jésù ẹnìkan ń pe Uzairu ọwọ́ alọ́lọ́run kan náà lẹ́jọ́ ń sìn ọdájú pọ̀ ọ̀ma tó ń sọ ọgbọ́n tọ́lọ̀ tó sọ ni nínú suratu Ali Imran ó ní wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá wà nǹkan mi tó yàtọ̀ sí islam tó fi tẹ̀sí ọlọ́run bò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jọ́kan nú ẹni òfò tó bá di lọ́la gbẹ̀ndà kìyàm báwo ló ti wá rò pé èèyàn lè sórí rẹ̀ tí èèyàn bá kọ̀ láti ṣe islam lẹ́yìn gbogbo àwọn àlàyé yéké eléyìí tí ọlọ́run bá ṣe fún wa yìí pẹ́nikẹ́ni tó bá má jẹ́ kí islam kọ́ bọ́mọ lọ́wọ́ o eyín parí ẹ̀kẹ́ ni kò fi dì mú kọ́ má bàa di ní tí ọjà bọ́mọ lọ́wọ́ rí kó ń ṣe ní gbogbo ìgbà yálà oríṣi oríṣi olówó olówó ọjà fún ọkù díẹ̀ káàtó ọgá àbò kúrú ní ilé ayé yìí islam náà ní kó rí kó ṣe o títí tí wọ́n fi fi ilé ayé sílẹ̀ wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin bẹ́ẹ̀ torí di eléyìí àyèsí islam ṣeré àyèsí ṣe é dìgbà kan kápadà wá pàdé ìwọ tó ti gba islam tó ti ń gbọ́rọ̀ yìí tó ti gbọ́ àwọn ọ̀rọ̀ tó ti síwájú nípa eléyìí kí ni ìwọ náà ń rò kí ló ń dúró dè nípa ọ̀rọ̀ rẹ ìgbà wo ló ń dúró dà ikú màá ń bẹ báyà sí ń kalẹ̀kùn gbàngbàmọ́ ọlọ́wọ́ báyìí tí wọ́n mà gbégbúlẹ̀ iná ni wọ́n wọlé wa mú ọ ọba wa mú ọ dáńkọ́ kí ló máa sọ fọlọ àìgbọ́ ò mà sí ti bùsè torí pé oníkálukú ló ń gbọ́ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله tó lè pèpè fún sọlá tètè ń sọ lójoojúmọ́ ìwọ náà sá ti béèrè ni kí ni tó máa pè tí wọ́n ń pè yẹn wọ́n fi yọ fáwọn mùsùlùmí nìyẹn wọ́n pèpè sí kí wọ́n wá sí lọ lórí ìlànà tiwọn ìwọ wàá béèrè rí kí ni Islam kí ló tó béèrè rí kí ni Islam kí sì ni ìlànà tàwọn mùsùlùmí yẹn àìgbọ́ òtítẹ́ àìmá ti bùṣe ẹni tó gbọ́ tí ó gbà òun ló kù tí ó rojọ́ ní kété tí yẹn bá ti dénú sàárè rẹ̀ ìbéèrè mẹ́ta tó wà tó ní í ṣe pẹ̀lú ìpìlẹ̀ mẹ́ta ìsìn Islam òun náà ní ta lolúwa rẹ ẹ̀sìn wo ló gbélé ayé sí ta la arákùnrin tó lọ́ọ́ ran sí yìí ìbéèrè mẹ́ta péré yìí náà ni ìrètí mùsùlùmí ìrètí káfí ìrètí mùnáfìkì nínú sàárè ẹnìkan ò ní lè dáhùn nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta àyàfi mùsùlùmí nìkan káfíìrì ò ní lè dáhùn mùnáfìkì ò ní lè dáhùn mùsùlùmí ò dáhùn yóò ní rọbíyàlá olúwa tèmi tó ṣe pé mo gbélé ayé sìn tó dáni tó ní gbogbo nǹkan òun náà ni Allah díìnì islam ẹ̀sìn mi ni al islam nítorí pé o ṣe islam lódodo yàtọ̀ sáwọn ẹni tá a bí ní mùsùlùmí tí wọn ò ṣe islam má tó ṣe kọ́kọ́ lásán làwọn ń gbé kárí gẹ́gẹ́ bí lébẹ́ẹ̀lì àwọn eléyìí ṣe mùsùlùmí gbogbo ẹni tí kì í bá ti sojú sí ẹ̀sìn islam kì í ṣe mùsùlùmí rárá irú rẹ irú rẹ ẹ̀yin kọ́lẹ̀ dáhùn nígbà tí wọ́n bá bí ilé rẹ̀ nù sáré àbí mùsùlùmí náà ló ń pera rẹ̀ òun fi islam sẹ̀tẹ̀ òun fi ń ṣe òun fi ń ṣe wẹ̀dẹ́wẹ̀dẹ́ nítorí pé ìdákúrekú lọ ọmọ àti lọ. tábàárí ọmọ síláàsì lónìí ó tún lè dàgbà oṣù kan ọ̀lì ẹ̀mí mi ò rìn sí kí n ṣe sọ láti rìn ẹ̀mí rìn ó sì rìn sí kó ṣe jahanna. akramakumullah bẹ́ẹ̀ ni tó bá bí ọ léèrè tá a bá arákùnrin yìí tọ́lọ̀ rántí yín wọ́n dáhùn ó ní Muhammad ọmọ Abdullah ọmọ abdulmutalib ọmọ hashim muhammad yìí láti inú ọ̀nà alárúbáwá ló ti wá ọlọ́run náà ti gbogbo àgbáńlá ayé bashiran wa nadira kó lè jẹ́ afúnni ní ròdùnú fáwọn múmìnì olùkìlọ̀ fúnni fáwọn kèfèrí mo mo mo gbọ́rọ̀ rẹ̀ mo tẹ̀lé mo tẹ̀lé lánàá rẹ̀ mo ṣe islam tọ́lọ̀ fi ràn àṣeyege yẹn ò ní yé rámì rẹ̀ díjọ́ ọmọ àwa abẹ́lọ́ pé wọ́n lọ́n òní ni má jẹ́ ọ̀dọ̀la òní kígbèdé àlùkè àmọ̀dé torí pé wọ́n ti rá mi pé insha Allah àlùjẹ́nà ẹ̀ ráwọn tá a wí yín káfíìn àti mùnáfìkì àwọn gbogbo òbéèrè kọ̀ọ̀kan tó bá ti bí wọn ìdá àwọn oríṣi kan náà ni sami'tu an-nasa yaquluna shay'an faqultu ó mà ṣe o ó mà ṣe o ìtumọ̀ pátálá yín sọ lèmi náà gbélé yín sọ. ẹ̀rí nǹkan mẹ́rin ká ti dé bí wọ́n ti ṣe é kó lè bá rí bí ti ṣe rí orí ibú ni lọ́pọ̀lọpọ̀ tó bá yẹ pé lábẹ́ àbúradà ẹ̀sìn Islam ó tẹ̀sí bẹ́ẹ̀ sì wá ó tẹ̀lé lánàá nàbì Muhammad wa alihi wasallam rí sọ́mọ́ sọ̀rọ̀ pé wọ́n bí wàá nu sáré wọ́n bí wàá nu sáré ẹlòmílẹ̀ máa pẹ́ ah, kì í sọ̀rọ̀ gójì ọdún sóni ìwé tí mo gbà wá kò sí ìtàn ìwé lọ kò pé kí mímì kan mì nígbà tó lọ́wọ́ parí rẹ ni ó tó parẹ́ àyìnmáyé òjò tó ti rọ̀ sílẹ̀ sí ìwọ o tándọ̀mù torí di eléyìí ẹ jẹ́ ká padà sídìí ká mójútó islam wa lódodo káyé tara wa dànù ọ̀pọ̀lọpọ̀ àsádìgbẹ̀sìmọ́ lọ́wọ́ ìsọkúsọ ìwíkú ìtọ́pọ̀lọpọ̀ ń sọ láwùjọ kò jẹ́ kí wọ́n ka islam kún kankan kò jẹ́ kí wọ́n wà ránì pé kókó ni. ambosibosi sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam téèyàn bá wá kú gbogbo wọn àtòrí kọ́ á da lé pẹ̀lú ẹ̀dùn á mọ̀ pé hmm, Allahu akbar Allahu akbar ẹ wá wò wọn lẹ́yìn wákàtí méjì wọn kálukú tó ti ń jàmàlà àwọn wò pé tẹ́ńtó dé ló dé hmm, ọlọ́njọ́dún ó dìnà síra wọn tẹ́lẹ̀ wọ́n máa kọ́ ọlọ́njọ́dún ó dìnà síra wọn wọ́n wá sọ di pé ọlọ́njọ́dún ó dìnà síra wọn torí pé àti ìfẹ́ kún tiwa. tọ́ba ajẹ́ pé tiwa wọ́n máa tẹ̀lé ẹni kò kú ní kú àmọ́ njọ́ tí ìwé kálukú bá ti débi pé ó ti pé lè lọ ní ọ̀lọ́ akramakumullah ẹ jẹ́ ká mójútó islam islam lódodo ẹ jẹ́ ká mójútó islam islam lọ́nà ẹ jẹ́ amójútó islam islam lọ́la ẹ jẹ́ amójútó islam islam ní ríran ẹ jẹ́ amójútó islam islam ní gíga ìbẹ̀lẹ̀ rìn wà wàláhì téèyàn bá ti kọ̀ láti ṣe islam yóò sunkún láyé yóò sunkún lálùkìyàmà ọkàn jẹ́ pé kò wúlò ẹkún tó sun lálùkìyàmà kò wúlò àwọn káfìrí máa ń sọ fọlọ́n nígbà tí wọ́n bá kú tí wọ́n bá wàhálà pàdé pé rọ́bìrì jẹun ọlọ́run ẹ̀dá kan ẹ̀dá mi padà làálì àmàlù sọ́ọ̀lì hànfì máa tẹ̀rọ. mò ń wò pé màá ṣe dáadáa tí n ṣe tẹ́lẹ̀ wọ lọ ẹ fún mi ń ṣẹ́jú díẹ̀ kí n padà lọ ṣàtúnṣe. <laughs> ọlọ́dọ̀ máa tí ò tí ì ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí. ọlọ́ni kalla innaha kalimatun huwa qailuha ọ̀rọ̀ lásán ni bíkọ́ sábà dá padà irú tó ṣe náà ni ó tù ṣe. ẹ̀ńtọ́ àǹfààní kò yí pé àwọn ọmọ ìyá wa táwùjọ wa gbogbo gbogbo ẹtí bá gbọ́rọ̀ yìí wọ́n bí ọ ní mùsùlùmí bàbá rẹ màmá rẹ a ti ṣe rere ńlá fún ọ ìwọ náà wá ṣe rere fúnra rẹ ó ti tó Islam nítorí pé bàbá rẹ ò ní ẹnu ọ̀rọ̀ tó fi lè jàre bàbá yìí ma ò lẹ́nu ọ̀rọ̀ tó fi lè jàre ìyá yìí ma ẹ gbọ́ àwọn bàbá náà wíwíwí ọmọ ni ọ̀gbọ́ ọmọ ni ọ̀gbà.

àwọn ọmọ ń kọ́ bó làwọn wà la ilaha illallah torí kálukú ọmọ dúra rẹ ni kò sì sílẹ̀ olùsí tó fi lè dúra rẹ àfi kò sí lọ́ọ̀ lódodo torí ẹ̀dá ẹ jẹ́ ká mójútó islam wa ẹ má jẹ́ àfi ọwọ́ àwàdà mu islam ọkọ̀ jáde yẹn máa fọwọ́ rẹ̀ hẹ́n hẹ́n mu nítorí pé níta àfẹ́ gbára rẹ̀ sórí rẹ̀ ni ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́ má bàjẹ́ ọlọ́run kó jẹ́ ká lè mójútó islam wa ọlọ́run ọba ibi tá a kù sí kọ́lọ́run tún wa eléyìí tá à ń ṣe dáadáa dáadáa ọlọ́nkọ́ má bà wá jẹ́ ń bẹ̀ islam wa náà kó túbọ̀ di ọlọ́síwájú kọ́ lọ́síwájú kọ́ lọ́síwájú láwùjọ wa sunna nebà muhammed sallallahu alayhi wa sallam kọ́ lọ́n bá wa gbéga kọ́ bá wa gbéga kọ́ bá wa gbéga kọ́ paná adẹ́bọ̀ àwọn tẹ́sí islam kọ́ lọ́n ọba kó jẹ́ káwọn náà gba islam eléyìí tí ò ní gbọ́ tí ò ní gbà ọlọ́mọ bí ó sì yanjú wọn ọlọ́mọ bẹ́ẹ̀ lẹ́dá wa kọ́ ràn wá lọ islam nìkan lọ́nà gbogbo ń tọ́ bá yàtọ̀ sí ìsìn kárántí pé nínú tọ́lọ̀ wọn bá fi pa wá láti ó náà ní ká máa ṣe àsọ̀láàt fún anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wípé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá ó ṣe islam yẹn lọ́kàn nínú ojúṣe àwa mùsùlùmí tá à ń ṣe islam sallallahu salli ala muhammadin wa ala ali muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين عنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم أرحمكم الله